ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف الله وبالا نجله أترى إكياتي جفو الفاوى با الفاوى الشفاوى أسواجوا نبي محمد صلى الله عليه وسلم kí ọlọ́run kó mọ́fà náà bí ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lọ́wọ́ bá kó sánú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àfààní ẹ̀yọ́ àpọ̀lọ́ àtàlùkìyàmà àgbẹ̀lọ́wọ́ ọlọ́run àgbàdà ní láti lọ sí wáàzí nìbàdàn àtàwọn mss ọlọ́run jígbó wúlò fáwọn àti aṣọ àtàwọn tó wọ́n gbọ́ náà ọlọ́run Qur'an al-Karim ọlọ́run la ilaha illallah pé ọlọ́run tuntun wá sọ àbọ̀ láyọ̀ pẹ̀lú ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọmọdé fàánù ẹ̀yọ́ àpò tí a ti àfihàn ìdálẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní ọlọ́run bin Abdullahi bin sheik abdulaziz bombaz rahimahullah àwọn àdáhùn tí bàbá wa sheik abdulaziz samahati sheik abdulaziz bin baz rahimahullah mufti diyari saudi tó dáhùn àwọn ìbéèrè kalọ́rọ̀ níbi tí a dé dúnbẹ̀ Okay. alright wani kitabu sọ́dọ̀ àtàhàbír nínú tààwọn fi sọ́lá ìsí kìlọ̀kìlọ̀ fún apásọ́ra láti máa kọ́lẹ̀ bí irun kí wọ́n máa jẹ́ ẹwẹ́ tí mọ̀ rojú bí máa rẹ̀ pẹ̀lẹ̀ àlámà má lè kí yarí ń kírun yà máa kò mú pàtàkì láti tèmi náà tó bá yá yẹ́sọ̀ àwọn ọmọ pé ìmáàmù lórí bí i pẹ́sìláṣí ọlọ́bì kan sọ́mìnà láti àkànrí kéèyàn sọ́ra torí bí ó ti ń lọ tó ti kàrún kún bẹ́ẹ̀ ló ti gbé ojú lẹ̀ pàápàá jùlọ ń bá obìnrin kan sọ̀rọ̀ ní àná níbi ìlú jẹta kí ló kọ rẹ ọmọdé akọ̀rọ̀kọ̀ mùsùlùmí tó yá ìrà ìlú kò tí a rí lọ́yà kírun ẹ̀ kí tóbi àbí àárọ̀ adé rẹ̀ láti aago méjì ọ̀sán adé rẹ̀ títí bí aago mẹ́sàn-án alẹ́ táwọn bèbè tí ọkọ̀ wàhálà tí abrahamu dalẹ̀ fún wa nù lórí rádìó lọ bí ọkọ̀ nǹkan alẹ́ jùlọ láti máa lọ tí òkú mọ́tò gbéra fún ọgbọ́n lẹ́mùnù kan mọ́tò tó dé láti alájà kí ló kọ yóò dákọ̀ rẹ̀ tó yá yìí báyìí ẹ ti kírun àwọn tó máa dé lórí òkú gbogbo papọ̀ bí aago mẹ́rin bí aago mẹ́kàlá wọ́n jẹ́ kí ó di ewu tó wà mẹ́rin ìdákùn lọ ọ̀fẹ́rẹ̀ ó di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ báyìí ibi tí ojú wọ́n pàtí jàre lọ́ọ̀kọ́ fẹ̀rẹ̀ ajé ọlọ́ọ̀kọ́ forí jẹ́ láì ṣàìdù ó ló lọ rẹ̀ àwọn akẹ́lọ̀ láàrín àwọn afẹ́ kí wọ́n gírì ọjọ́ ilé àbúrò òun ó ní ní àfáà ìbáwọlé ẹfà òun láwà nínú ó kí àìlà lókè ara sáré lókè ọdún lókè ẹ̀dùn ẹ̀wọ̀n káwọn jọ kí iṣẹ́ àì wọn wọn bá sọ̀rọ̀ àbúrò wọn lẹ àkóhùnmọ́dá wà láàrẹ̀ o ìjọ sátidé àti sunday bí mọ̀tí kí nǹkan rẹ̀ lò wọn bá sọ̀rọ̀ ní ara àkóhùnmọ́dá wà láàrẹ̀ àdíkó gbó fáwọn ti máa ti nù wọn bá rògbòmọ̀ ti bàbá wọn àyẹ̀ṣẹ́ àbúrò ẹ̀ lè ló bá súnmọ́ ló bá sọ̀rọ̀ òde làwọn ti ṣe gbogbo ètò táwọn lò láàrin ọ̀sẹ̀ yìí gba gbogbo táwọn nà bọ́jẹ́tì ọ̀sẹ̀ yìí táwọn lè àwọn wọn fífa rẹ̀ nínú àti ẹ̀rọ pẹ̀lú àpọ̀ òwú ẹ̀ báyìí péjì wọn ni àábì ó ní àti pé aláti wà very very careful aláti fọ̀rọ̀ ọ̀pẹ̀ ṣeré rárá rárá làbẹ́ àtàbí rẹ̀ من التعاون به في الصلاة كون كالكو صلاة لكن في أسكو الشريك question 279 التعبير من التعاون بالصلاة ẹsẹ kìlọ̀kìlọ̀ ká ṣọ́ra wa láti máa fi ṣe orí ẹ̀fẹ́rẹ́ ká máa mú àwọn ọdún kékeré tó fi ẹ̀ká kùsùn ẹ̀ká àmọ́ kí wọ́n gbọ́ya نعم فعلي ماذا تقولون في تعاون بالصلاة كلا بيس فواني باندوي بي إما يصير جوبنا مرور ويكبري الجواب إذا الصلاة أمر عظيم إنه على مرقة تبين وفي رمضان أشد وعادا تبع تبع بن رمضان ó tún tóbi jùlọ ìṣògùn lágbára jùlọ لأنها عمود الإسلام تلعب كلب بوهي إسلام وعظم أركان عبادة الشهادتين ولوسي تبجو منه أبو إسلام لي شهادة لا إله إلا الله محمد رسول الله قسيك تتون ومن عليها عفظ أفض أفض دينه ẹni tó máa mójútó ìrùn olú ìmójútó sí rẹ̀ ọ̀ndẹ́yà àáfàhúwá lima síwá àbíyà ẹni tó máa mú ọ̀rọ̀ ọ̀run ní tí ó fi láre jẹ́ tí ó tó ìrùn yóò fi láre jùlọ ọ̀kálá ọ̀tọ̀ ààlá ọlọ́wọ́ bá ń bá ìpé àfihàn وصلاة الوسطى أثيروا عنني وأقام وقود وقوموا لله قانتين كذا دوري بك جنتر فلوبا سبحانه وتعالى وقال تعالى أنظر وأقيموا الصلاة وأعطوا الزكاة واركعوا مع الراكعين ẹmọ gbèrò dúró ẹsùnmọ ẹzàká wọ̀rọ̀káwò máa ra ẹmọ rúkú láàtọ́ rẹ̀kú afáwà abdulhamid kishki rahimahullah onígbóló pé akéwù sọlá wà á sì wọ̀rọ̀ká ọlọ́run pàdé rẹ̀ oní wọ̀rọ̀káwò máa ra kéyìn yàní kẹ́mà kíkọ́lù jẹ́mà kẹ́mà ó lè jẹ ìyà ó ń kírun àwọn kò kírun jẹ̀mọ́ ó lọ́ fàtọ́ pé ọlọ́wọ́ bá subhanahu sọ pé tí àwọn ọmọ ọlọ́ba wọn lọ́dọ̀ pé máa sabaqakum fi saqar ó ní kí ló mú ìwọ náà saqar qalu lam naku minal musallin àìsí pẹ̀lú àtọ́ àti ní wọn kírun jẹmọ anyị ó di ìrònú àwọn fáyẹn ga ọlọ́ọ̀bá kó wa sànú wọn kó wa so ìrun jẹmọ túláàsì ni túláàsì ni àwọn ìní ìsinmi ọmọ ọmọ kan ìdí mẹ́ta ẹnìkan na dájọ lọ bí wàá rí ọ̀rọ̀ yóò ní kù wọ́n máa sọ pé orí mẹ́ta sí ọ̀tọ̀bà ìfúnimán iṣẹ́ ìtòdì àgbáyà tó fẹ́rẹ́ bílà ẹ̀yájú ní bílà láì tẹ̀sí tó dùdà àgbà ó ní bàtà máa mú kàlẹ́ jù mú kàlẹ́ jù kókó bá mú bá mú wọ́n ní ìwúlò káà ó wà á fẹ́ràn jẹ́ mọ́ àpọ̀lọ́wà ó lọ àtúráwò pa lẹ́nu rẹ̀ ليش نادي بيتنا تقول جماعة جماعة جماعة جماعة نادي ما <laughs> قل له من الذي لا يعوي أنا أقول له مني أكثر أنا بيوع بيوم إنك جماعة في الحرب يقسو ويسمي الجماعة حتى صلى صعب طائفة معهم وجاءوا طائفة أخرى وجاءوا وصلوا معهم بجوارهم

kájí kọ́ wá ju ìṣe ayé wa kásì dìfẹ́ndẹ̀ ẹni wò ìtọ́ bá wà ẹgbẹ́ a kò ní ìdíkà kéwòn jẹmọ́ ara wọn àlébì sílá wà lójú ogun ó kéwòn jẹmọ́ ìgbàgbà aládùn sọ̀rọ̀ jẹmọ́ ó di yé wa wà very very important ó di yé wa bó ṣe rí nìyẹn ló mú sí àfúrà yé wa àwọn jẹmọ́ tabilik máa mú àdìsí kan wá ó dàbí àkókò ti kàá ní òsì ìrántí dáadáa

تابع رجع الوجماء كما الدعاء كما الدعاء مثل الوجماء والمسافر أيضا أيوة. نعم والقوم الراكعين وقال عز وجل وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وما أمروا أولا كمين إلا ليقيم ليعبدوا الله وجزء ورابع مخلصين قالوا كتما لجزء ورابع حلفاء قالوا يسيقوا هنا ما يستطيعوا سلة به ويقيموا الصلاة كل ما يقيموا دون ويؤتوا الزكاة كل ما يزكاة وذلك دين القيم إليه لا يستفز إليه يستقوي أولا لا يعفرما وكان سبحانه على ذلك يقول ما أوحي إليك من رب من الكتاب ما كان تلو باسق الفن كترنا وعقيم الصلاة كما بردو كما بردو كما بردو إن الصلاة تنهى عن الفحشاء والمنكر لذلك يروي إما قفني بديعتي تاكو والآيات في شأن الصلاة وتعظيمها كثير وعص عليها كثيرة جداً wọ́n ayat àwọn ayà fi ṣẹ́lì sọ́lá tí ń sọ̀rọ̀ nípa pàtàkì irun wọ́n tààrí mọ̀ àti tóbi irun wọ́n hafto àríyà tí a ń ṣe wọ́n lójú kúrò sí irun yẹn kàfíra jìdà ọ̀pọ̀ gan kọ̀sáà an rasulillah sallallahu alaihi wasallam anna okal okali ìgbà alámàrí gbogbo olóògbogbo alámàrí olórí gbogbo náà ní kọkọ jẹ́ mùsùlùmí ọmọdé o àṣọlá tí tó wá gbé dúró gbogbo ọmọdé tó gbé dúró òun náà ní kíni ìrún òzára wá sí ìsànámi èyí ìhà sí ma máa mú ọ̀sẹ̀ bí ma mú gbà wà lókè gbogbo náà kí gbé ìrísẹ́ ọba أما إسلام يريد قمان شعالة أن لا, شعالة أن لا إله إلا الله وأن محمدا رسول الله لأن يعني إجالي بك سيدنا جوزيف وفلان رسول لأن أعلم محمد شلوبني وإقام الصلاة كما نقول وإيتاء الزكاة كلمة يوم الزكاة وصوم رمضان كلمة بعد رمضان وحج البيت من استطاع إليه سبيله كلمة سيادي بلوها انتظروا بابا وقال عليه الصلاة والسلام وجل الله على عهد بيننا وبينهم الذي بيننا وبينهم الصلاة عدم تولى عن الواقلومة نانينو من تركها فقد كفر ايما يفرون لايك كفرين قال صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة لا يومين àti ẹbọ tí ò jẹ́ fíjẹ́ ọ̀sẹ̀lẹ́bọ̀ àbí yóò jẹ́ kèfèrí ọlọ́ọ̀bá ti fèrè ọlọ́ọ̀bá ti fèrè ọlọ́ọ̀bá ti di nù ọlọ́ọ̀bá ṣe wá ní kèfèrí وهذا هو قول صحيح في مسألة قيام الدليل عليه لقيام الدليل عليه وهذا هو قول الصحيح إليه يقول تجناجه تلا في هذه المسألة لو المسألة يواصرون وفي قيام الدليل عليه تقوي أريبا قلوه وقل عمر ريبا أريبا قلوه عدي واحد ورد أما إن إن جعل وجوبها طبعا رجوع تقول كيسونا يعني كاكي كاكي كاكي جماعة كاكي بابا كاكي هو يغفر بإجماع على العلم ó ti ó ti kẹfẹ́ pẹ̀lú àpapọ̀ ní àwọn afá ẹgbẹ́ kan lọ́fà wípé ó ní ọ̀hánmà ìjáàdá ojú òbí ha tí ẹ bá tàbí ẹgbẹ́ ìwé mẹ́tọ́rọ yẹn òun yà mọ̀ pé kí ẹ kí ọ̀dọ̀ àmọ́ kì í sọ̀rọ̀ yẹn ọ̀fẹ́ ìwọ yẹ́kùrù bí ìdìmá àgbà àwọn afá àpapọ̀ fún kẹfẹ́ ni tí ẹ bá kí àwọn afá mi lọ fún kẹfẹ́ ni kẹfẹ́ ni kẹfẹ́ ni àwọn bá jẹ́ kí wọ́n dákẹ́ ẹ̀yọ́ mẹ́mọ́ kí sọ̀rọ̀ yẹn ni o mẹ́mọ́ àti ẹmẹ́mọ́ lè jù kí sọ̀rọ̀ yẹn ni gbogbo àwọn apá àpapọ̀ pé kébẹ̀ ló ń tọ̀ ọlọ́dún ṣe wà ní kéfèrè lánàá ìṣe sí àmọ́ ẹjú bá kí tí bá fèrè lẹ́yìn àìkí àwọn tí bá gbà wọlé àwọn tí bá gbà kọ wọlé wọ́n la hajjá ò bẹ́ẹ̀ ni hajj rẹ̀ wọlé wọ́n la gẹ́rẹ̀ lẹ́rẹ̀ kẹ́mi ìbàdá ti ìyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìbílẹ̀ ṣẹlẹ̀ لأن الكفر أكبر يحبط جميع العمل تقول بي يجيك فريلا الكفر الأكبر الكبير يقول أبو إسلام نقول الكفر الأكبر أنا كفر الأصغر أولي واحد إذا يقول يواكف ما كان يكون أبو إسلام عبد اللطيف أمروي كفر مالي كفر أكبر وليس يقول كفر الأصغر يقول كفر الأصغر كفر ريا شرك الأصغر gbogbo tí wọ́n fi halẹ̀ bí wọ́n dóòrò sí àti omi lọ mo fẹ́ ìbá halẹ̀ kó mú ọ̀lá halẹ̀ rẹ̀ fẹ́ ọkọ̀ ṣe àlúyò kúfòrò àkùbà asgar ọkàn yẹ straightforward ní ìjẹ́ kàkẹ́kẹ́ ìwé wà wọ́n lọ ẹnìkan àwọn dongari kano masanin wannan wani zuwa Allah zuwa annabi mu yi nan da Allah zuwa annabi wani dongari don sabbin kano ni ta he ya kake ke ne wani ke ofe wani Allah can can can can kan sabbin kano ọba kano wa tó fi kàwé náà lọ lọ ọlọ́ọ̀bá lọ́ọ̀lọ́ ó di ẹni gini sibabu muslim gini kófò òkìtá lọ ọwà sibabu muslim fẹsùn òkèta simple ó ní àbá orí nǹkan oṣù káàkiri àdúgbò ṣe wà líò kí láwọn ìlọ̀jà rẹ̀ náà ìtòpá àti jẹ ọ̀wọ́lé mọ̀ tó jìnà jù ètò wà ń tó sí tó sí tó sí gbà yìí tó ti tó wà àmì omi tí wà ń tó sí gbà yìí ṣe bá bọ̀rọ̀ mọ́sùlùm fọ́sùkò ní ọkìtà lọ́kọ̀ kí ẹ máa bú mùsùlùmí ìwà pòkì kí ẹ yọ ẹ̀sẹ̀ sí rẹ̀ yìí kí máa bá mùsùlùmí jà ìwà kẹfìrí kẹfìrí ẹlẹ́yìn ọ̀nà ẹ̀kọ́ àbí kíni ayà kúrán dáwà in shakartum wọ́la in kafartum inna azabi kafartum ní ẹ̀kọ̀ yankó náà gbò islam tí bá jẹ́ ẹ̀ntẹ́ mọ́rí ọlọ́nà máa tí bá jẹ́ láì mọ́rí máa sí kíni ìyàwó lóko ó ní kafartum ní ayé àìkòkí bùtùlú ẹ̀ntẹ́ jẹ́ láì mọ́rí ó díẹ̀ wà ọlọ́gbọ̀dọ̀ àfọ́rọ̀ yìí wà tí ẹ bá jà tó yẹ sẹ́sẹ́ ráyé kò sọ ẹni kìfẹ́ rí gbíyàn jáde tẹ́rọ ọ̀nà ọgbẹ́ ọ̀pọ̀ ìntọ́ ìfẹ́tẹ́ mílíọ̀n mọ̀mí ní nàìjíríà kọ́lọ̀ kò bí ẹgbẹ̀ wọn ní mùsùlùmí mọ̀mí ló pè wọ́n àrí ẹ̀kọ́ ni ọlọ́mọsá fúra yọ kí láàrin lọ أما إن جعل أجبيل فهو يكفر بإجماع على العلم ولو صلى قال بكره لأنه مقذب لله عز وجل ترين قول الله نرى ولرسوله السلام وإن ترك آه لم يصيح صيامه عندي بعد كده العواري أولي كل لا فيع ولا حج ولا أجر ولا غير ذلك من عبادته تبيع بينه وبدا لأن الكفر أكبر يحبط أما جميع عمل تلسل كفرين لا يؤمن بابوش جني كما قال سبحانه وهو برد بايبي ومن يكفر بإيمان ولا يكفري فلو يقبل ولا بعض فقد حبط عمله إشارة بجاء وهو في الآخرة من الخاسرين وإذا قال كما هو أنه توقف عيد هو رمزات عنه وهو قال له جل ولو أشركوا لم يشركوا لعبت عنهم عملهم ọlọ́run ní kí ni àbàtà máa káànù ya àmàlò gbogbo iṣẹ́ inú yọba gbogbo àìkíwò yọba gbogbo iṣẹ́ wọn jẹ́ wọ́n àyà bí máa na kàfẹ́ fi àbà máa na kàfẹ́ àwọn àyà tí ń sọ pa pàtàkì ó pọ̀ gan-an fẹ́ẹ̀sì àmìnà kọ́kọ́ máa lọ sí hajj ní official wọ́n pè wá fún interview wọ́n pè wá fún interview àwọn alọ́bẹ̀ nígbà máa wọlé àwọn bí mẹ́fẹ́ fẹ́ àbí méjèèjì tó wà nílé ọ̀rẹ́ mi ni gbogbo ọmọ mọ̀ kúrò ẹ̀jẹ̀ onítorí kàtó wà ní ọ̀gá màráyà amara wa òun galaba ọ̀gá ah six million lè six million lè tó sí kenan ka tafi kayi ga kashi ṣé o bukar fi fama commission of education tí wọ́n ní ara wọn òun ọgbà òun náà wà nù ìrìn òun ìjókòó gba ẹ̀ẹ́sì àwọn màráyà tó ní lọ ìlà àwọn àlùkò lọ gba ẹ̀sì lọ́wọ́ ní ìgbésùn bèèrè ni pé òun ọ̀pẹ́ bí ìsẹ̀lẹ̀ ọlọ́jọ́ fẹ́ ṣàdínmà lọ sí àjì kí ni mo rí pé káwọn èèyàn tó ṣe ń gbà ṣe àjì very good ń jẹ́ kúkú ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àjì táwọn

àsìkò àsìkò tí tó àwọn sàúdí wà ní 4 o'clock nígbà tàbí dé sàúdí sàúdí láti lọ tàbí dé sàúdí ní 5 hours sàúdí lẹ́ra kábínà yìí tí mo lọ bí 9 o'clock àárọ̀ tí wọ́n débi nine o'clock àárọ̀ kátó àwọn plane tó balẹ̀ kó tó sàfẹ́ dé ti plane kankan lọ́dọ̀ tí wọ́n lọ bí 10 11 ìgbà ẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ó mọ̀ kírun àṣùgbà wọn ò nírun wọn ò nírun oníkìní wọn àti nínú òkìrùn fúnlẹ̀ oye ẹgbẹ́ àmà gbogbo wọn kọ́ dàmú ní òkìrùn láì sàrà láre tí wọ́n ti tẹ̀ ẹ́ mà ẹgbẹ́ àmà tó ṣe kú dìbò yẹn lọ́wọ́ tó kà fi tẹ̀ ẹ́ mà rẹ̀ tẹ́fẹ́ àìrò yẹn pẹ̀lú púpọ̀ lẹ́tọ̀ fún àlọ́lá nù blade wọ́n sì tẹ̀ ẹ́ mà wọ́n sì tẹ̀ ẹ́ mà tán wọ́n sì kí òun wọ́n lè kí ń jẹ mà wọ́n lè kí lẹ́yìn kọ̀ọ̀kan ọmọ ẹ̀rọ

abdullahi muslim olùlọ sí russia ní moscow láyé eh, bin laden tí ọ̀rọ̀ bin laden lágbára olùbọ tó tẹ̀lé ogun ní abdulaziz onígbà tí àsìkò tó ní abdulaziz azim abdulaziz azim salat ní báyìí abdulaziz pẹ̀lú ọba tó ní pẹ̀lú allahu akbar allahu akbar هنا البشير وجدنا عجلان صلينا جماعة وحفنا الكفار هنا مربانا مني هنا أواخر جماعة أواخر جماعة كنت الدربة على الكفرية أو أطلالة على الله أولي إيه مجريني أقول نبريد كده راوي نبريد هذا كانوا يقولوا يقولوا يقولوا يقولوا يقولوا irú play bá ti bọ́ sí bọ́ọ̀lù tàbí sí bọ́ọ̀lù náà ní ìmọ̀ ẹgbẹ́ wa ó yẹ wá ti wà bọ́ọ̀lù tàbí tẹ́tí wà bí ẹgbẹ́ ibi kan tó ń fúlàní kàwé jó nínú alájò sí tòsí nígbà tí wọ́n ti tún ti dókè náà kare yako zai zo sai wallahi Allah ma kúrò àdúrà àwọn olóòrè ń gbádùn rí ayé tó kọ́lọ̀ tó wákọ́ mọ́ sí náà bá rẹ̀ tẹ́kọ́ sí náà pẹ̀lú owó tó ní ní àwọn wá gbádùn rí ayé níbi orí ta lọ sí bàdà tàlẹ́wọ̀ pírì Àbújá pírì kékeré bá gbogbo ọ̀nà tó gbà náà 45 tàbí 48 làwọn tàbí ọlọ́bí ó sì kú jẹmjẹm mo ti wá wọ pírì kan lọ sí Port Harcourt ẹgbẹ́ nítọ́síbà ìgbé ẹ̀tẹ̀gírìmù ojú nígbẹ́ ní ma ti fúráyì tó tó dìbà bìbìlẹ̀ dákùn ìbílẹ̀ tó tó ọ̀bà tìbílẹ̀ bẹ̀rẹ̀ ara jẹ́ ìgbé gẹ́gẹ́ tó irú ẹ̀ lẹ́mọ̀ pé ti kàwújà àti àwọn olówó yìí kọ́yá kí ní burúkú ìkàlẹ̀ lọ́lọ́mà èyí program náà lọ́gbàdà wà nígbàdà dé tó gbéra bá fún bí àgbà tó lábùdá náà bí àgbà bùdá náà wà lẹ́ àti mímú ní rọ́lá láti náà nù àti ní fbc ni mo ní kí ló dé ó sì sọ pé fúlàní ọmọ ilé àti pílẹ̀ ìbánu lọ́jọ́ ìdókòkò lọ ní wọ̀lá ẹ̀yìn nìkan kọ́ ní fúlàní bí ọ ibi gẹ́gẹ́ bí ọ fúlàní bí ọ ó lè bí àpè pílẹ̀ akẹ́kọ̀ọ́ bí àpè wà lójú bẹ̀rẹ̀ àwọn ìwà òwúrà náà àti ìbàdàn thirty-five minutes láti ìbàdàn láti àbújá thirty-five minutes àwọn pílẹ̀ àbújá kan ní ìbújá kan ní gbọ́ àwọn yẹra láti mẹ́wàá bí ibẹ̀ lọ ibẹ̀ làwọn tẹ̀lẹ̀ gbóni jẹ awọ̀lẹ̀ nígbàtí orísàjáfọ̀ olórí krinkan lọ́nà òfẹ́ rí bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ ni nọ́fì bá ní kí n lọ wọ́n ní nọ́fì ní kọfẹ́ fún wọn ní kọfẹ́ fún wọn rí àwọn máa kọ ilé mi ọ̀fẹ́ lọ gbogbo àwọn ní kírísẹ̀ kírísẹ̀ bí èmi ìfẹ́ ní ìfẹ́ pẹ̀lú wọn awal kọlọ mọ́tọ̀fọ́ awal awal gbà lọ àtọ́rọ̀ lọ yọ mí máa ìlú ìfẹ́ ṣe wa abúkàrà eh, kiri mustapha alkiri al olóyìn bá ṣe wa ó ní àwọn ìsinmi àpúrọ́ ó nígbà wà lẹ́wọ̀n òun ọ̀gẹ́rẹ́dì ní kíkà sàmàlì kí ọ̀fẹ́ ti wò ní mà wọ́n fẹ́ àtàkà bí tó gbó ìbò tó gbọ́ àwọn so wọ́n fi wá pè mú nìtọ́ ara àwọn ilẹ̀ gbọ́ ìbò kọ́tẹ̀lẹ̀ iná àjíjọ́ lọ bàdà ilẹ̀ gbọ́lọ́ àwọn ìlú máa níbẹ̀ àwọn ìlú à àmìrù bí to ti dára 6,000 títà àbá o ó ti dájú kò sí títà àwọn tó ń gbé àbọ̀ báńkì wọ̀ bẹ̀rẹ̀ àwọn ìjókòó lò wọ́n ti ṣe àwọn ìlú ṣe àì mú táwọn mú ṣáìkì wọ́n rẹ̀ dìde wọ́n ní rúlà ní rúkìnì ọ̀gá ilẹ̀ fún wájú àì ní 6,000 lẹ́nì kọ̀ọ̀kan sísè ìyá ìdá àwọn òṣèlú ń bẹ̀ oye oníbẹ̀rẹ̀ la yóò kátọ́rọ̀ àwùdá ilé àwọn ganan gbé wa àwọn àìsọ́rọ̀ aka àwọn ganan sọ̀wọ́ wa àwọn ní sọ̀wọ́ wa lóòtọ́ kọ́lọ̀ kó sàánú wa sọ́lọ́ bílẹ̀ báyìí ìdíkẹ́ mùgbẹ́ Saudi ọlọ́ọ̀bá kọ́ àtàwọn lẹ́sàn rẹ̀ àwọn pípẹ́ tí wọ́n ka ọ̀rọ̀ ìsìlámù kó náà ẹ̀rọ bílẹ̀ báyìí àyà Kùránì tó wà nù sọ́tù bákàrà pé lillahi al-mashriq wal-maghrib fa ayyuma tuwallu fa thamma wajhu Allah ti ṣẹ́fù yà ẹ bá wọlé gbé bóyá pray ò fẹ́ ti kíbla ẹ lè gbá fèsì lọ sàwùdí àtúwà tó ṣe pray tí wọn náà pé ẹnu pray yẹn ti máa bọ̀ ọ̀tà yóò máa ṣòfò pé kíbla wà báyìí inú pray Saudi Saudi airline yóò máa ṣòfò pé kíbla wà báyìí ẹgbẹ́ nìgbà ọmọ ìrànlọ́lẹ̀ o di ibi táwọn ka ẹ̀rọ ọ̀hún bí wọ́n sọ fún àwọn ìdílé eh, tó bá àwọn plane wọn wọ́n máa fi àyè kíbla wọ́n ń sọ́sí àyè kẹ́mbẹ̀ inú plane náà tẹ́lẹ̀ gba ẹ̀mí mẹ́wàá inú plane tẹ́lẹ̀ o òun jẹ̀má ó dé wà ọlọ́mọdé àfọ̀rọ̀ yọ. gbọ́dọ̀ dúró sọ̀rọ̀ wáàdì sọ̀rọ̀ ọ̀sán náà ètí àkàtúndé níbi náà kàwé sọ̀rọ̀ ọ̀rọ̀ سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك عبد الرحمن آه، كل اللي قالوا قولي نعم وعليكم السلام